inú èsì la máa ń wà àwa filẹ̀ àwa sọ pé a fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ àwa ń ṣiṣẹ́ yẹn lọ àwọn kan tó yẹ kán tún máa support wa kán máa fún wa ní eh, encouragement táwa á rò ó tún wá jẹ́ pé discouragement náà fẹ́ máa fún wa. fish village níbí nílùú ẹgbẹ̀jìlá ní ìlọrin a dẹ̀ ní àwọn other villages káàkiri tó ń supply. mo lè fún wa ní ẹ̀rí pé nílùú Dubai wọ́n mọ̀ pé ìlú kan wà ní Nàìjíríà pé Kwara state ni tọ́dẹ̀ gbà pé wọ́n ń sin ẹja dáadáa ìjọba máa ń sọ pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ni pé ẹni tí ò ṣiṣẹ́ á jalè ló wá mú wa wípé ah ìgbà tó yẹ pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ni kí làwa náà lè ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ ìgbà tá a rí pé àwọn àgbàlagbà ti ń kú òlóko ló jẹ́ káà náà wá wò pé káà náà tún mú iṣẹ́ àgbẹ̀ yìí níṣẹ́ a dẹ̀ gbìyànjú a bẹ̀rẹ̀ lé ní tere èjì tere a wá sí ìlú Ìlọrin bá a ṣe wọ̀jẹ́ bá a ṣe jẹ́ ọmọ bíbí ìlú yìí nílùú Ìlọrin yìí àwa náà wá wò pé àǹfààní wo la lè mú bá lu wa gẹ́gẹ́ bí ọ̀dọ́ a fi iléeṣẹ́ ìfowópamọ́lẹ̀ tá a wà lẹ́kọ̀ọ́ a dé ipò débi pé àwọn èèyàn mọ̀ wá nínú iṣẹ́ tá à ń ṣe ṣùgbọ́n a fi ìlú èkó síta wá sí ìlú wa tán ti bí wa nílẹ̀ bàbá wa àwa ń bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ ẹja Kwara kò déédé di alákọ̀ọ́kọ́ ní nǹkan bí ọdún márùn-ún sẹ́yìn Kwara ẹlẹ́ẹ̀kẹta la wà àwọn ìlú kan ló ń lékè ní ní Nàìjíríà yìí Ogun State ìbàdàn ẹlẹ́ẹ̀kẹ́ni ni kwara state wà ṣùgbọ́n níta ní ìgbìyànjú àwọn ọ̀dọ́ bá ṣe ń gbìyànjú ó wá jẹ́ kí àwa wà ní òkè téńté tó jẹ́ pé kò síbi tẹ́ ẹ dé lágbàáyé mo lè fún wa ní ẹ̀rí pé nílùú Dubai wọ́n mọ̀ pé ìlú kan wà ní Nàìjíríà pé Kwara state ni tán dẹ̀ gbà pé wọ́n ń sin ẹja dáadáa. ọ̀pọ̀lọpọ̀ state ló dẹ̀ ń wọ́n ń àì nǹkan tí Kwara ń ṣe wọn ojú wọn ń wọ pé ah, àwọn èèyàn ṣe máa sin ẹja níbì ní Kogi ń bẹ̀ yẹn wọ́n àìwá lọ́yọ̀ state ń bẹ̀ wọ́n àìwá ṣùgbọ́n à ń wò pé ìlú tí ó fi wá lọ́kàn balẹ̀ lélẹ̀ gbogbo akitiyan tí gọ́vnà ń ṣe a fẹ́ kí wọ́n túbọ̀ bá bójútó eléyìí náà nítorí pé owó tí a lọ fi ń ṣe òwò yìí ọ̀pọ̀lọpọ̀ wa lọ ya ní báǹkì ni kò ní speak well fún báǹkì láti gbọ́ pé wọ́n fẹ́ lé wọn bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ló wọ báǹkì tó gbowó tán fi dáṣẹ́ ẹja ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ savings owó tó kó jọ láti ìgbà tó ti ń ṣiṣẹ́ ọ́fíìsì òun ló wá fi dáṣẹ́ ẹja ẹ sílẹ̀ tábàtẹ̀ rí pé kùdìẹ̀kùdìẹ̀ kankan wà tó fi jẹ́ pàwọ̀ ọ̀dọ́ là ń ṣe iṣẹ́ yìí tí kùdìẹ̀kùdìẹ̀ kankan bá wà nínú iṣẹ́ tá à ń ṣe àti omi tá à ń lò ó yẹ kí wọ́n mọ bí wọ́n ṣe pè wá tí wọ́n sọ pé àjọ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ tẹ́bá tán bá ní wọ́n lé wa kúrò ní ẹ̀gbẹ́ omi tí à ń lò yìí yóò di nǹkan tó jẹ́ pé àwọn èèyàn tí ò níṣẹ́ nílùú Ìlọrin wọ́n pọ̀ sí i. wọ́n ní omi tí à ń fà ń bẹ̀ pé omi tá à ń discharge sínú odò yẹn wọ́n ní ó ń pa ó ń ṣe ìpalára fún iṣẹ́ tiwọn tí wọ́n ń ṣe àwa dẹ̀ pé odò yìí fẹ̀ kọjá nǹkan tí èèyàn kan lè sọ pé ó ṣe ìpalára fún omi wọ́n ní kò jẹ́ káwọn fa omi gidi fáráàlú àtúwá wò pé ah, bóòlóye máa jẹ́ tó bá yẹ nígbà tó yẹ pé iṣẹ́ àwọn dáàmù náà ni pé kán purify omi omi tí wọn bá dẹ̀ faraàlú tí ó bá ti jẹ́ pé kò da omi pé omi yẹn fail purification test ìyẹn gan la fẹ́ kí àwọn eh, management dààmú wọn wò dáadáa ṣe bá dí dààmú nísìnyí you can go there and go and see our other ẹ lè sit up i have example ara àwọn nǹkan tí Focus kọ́ sí fún wa ni gbogbo orúkọ báyìí nísìnyí ó ti ba odò jẹ́ tẹ́ ẹ bá dé àsàdàmù nísìnyí bí ẹ ti bá ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹnjìnìá wa ń ṣiṣẹ́ lọ́wọ́ gbogbo táǹkà máa fi ń sẹ́ omi yẹn ìdọ̀tí ti gorí rẹ̀ tó ti wá collapse bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ nísìnyí they are working there láti tún ṣe so tẹ́nìkan bá wá dé láwọn ń ṣe bísínẹ́sì ẹja tẹ́ ẹ̀ wá ń da kò sí gọ́ọ̀mẹ̀ntì kò sẹ́ni bọ́ọ̀dì tó máa fóòdì halẹ̀ láti máa wò wọ́n activities tí kẹ́ máa fi destroy ọ̀dà nǹkan tó lè wúlò fún aráàlú. after replacing this tank then they will now replace the land so àwọn ẹlẹ́gàn yẹn mi ò mọ nǹkan tó ń dààmú wọn ó dà pé wọn fẹ́ understand káwọn ń ba dúkìá gọ́ọ̀mẹ̀ntì jẹ́ they not only even dúkìá gọ́ọ̀mẹ̀ntì pollution to town ṣe bá lọ bí wọ́n ti ń ṣe ẹja yẹn ó dàbí greek tẹ bá ti dé Bayelsa bí wọ́n ti ń tàpù epo bẹ́ẹ̀ tó kálukú wọn dá ẹ̀rọ máṣíìnì pọ́ǹpù omi wọ́n dá àjọ bíbà tí yẹn ń jí epo wà gbogbo wọn dá àjọ kò sí ètò wọn ò ṣe níṣe pé ọ̀dà okay let us do it in a modern way now ẹ̀ channel your the modern way tán lè ṣe ni pé ẹ̀ channel pipe yín sí gbogbo wa you put meter tẹ́ ẹ bá mú omi yóò rí di iye omi tẹ́ bá lò pàdé ẹ sanwó fún ìjọba ìyẹn àkọ́kọ́ nìyẹn two tẹ́ bá ṣe tán tẹ́ bá fẹ́ discharge o because everybody máa ń pẹ́ tẹ́ bá ń ṣe ẹja wọ́n need a lot of water gbogbo omi tẹ́ ń bu tẹ́ ń kó yìí ẹ dà síbì kan ẹ gbẹ pond mi ẹ máa dàjọ síbẹ̀ tómi ẹ bá settle you can still make use of that water. àwọn ò rí ẹ̀rí kan tó dájú tó sọ wípé nǹkan báyìí là ń ṣe wọ́n kàn jíjọ́ kan wọ́n láwọn rò pé èèyàn dẹ̀ ń jí kó rò pé a dẹ̀ ń sọ fún wọn pé àtọ́mi yìí o gbogbo mi ìdí tó fi dá dáàmú lẹ̀ òun náà ni ìdí kéèyàn ṣe àgbẹ̀ níbẹ̀ especially area tá a wà yìí torí ó ní area bíi mẹ́ta àwọn area kan wà area gbígbé ni àwọn area kan wà area iṣẹ́ àgbẹ̀ ni area táwa wà yìí area iṣẹ́ àgbẹ̀ ni ohun tó dẹ̀ wà ń bíbà yìí kò ń ṣọ̀rọ̀ billions of naira kíjọba wa jí ministry of water wọn á jí pé àkàkùn òní àbí à ń kó ìpalára báwọn ó jẹun tó ṣe wá ní kàyéfì.